wò ẹ máa gbàdúrà ẹ máa gbàdúrà kọ́rí yín má bàa gbàbọ̀dé o. gbogbo mi fún mi elédùà gbogbo mi fún mi yé ọmọ aráyé ń jẹ mi nìyà gbogbo mi fún mi. ṣé bó ti minú sí ẹ pé kó máa bọ̀ má bọ̀ máa já ẹ nígi lórí máa já ẹ sí òhò àbọ̀ òsì èrè wọn kí wọn nìkan ni kíní ẹ wú dùnú gbogbo wọn má bọ̀ má wo lẹ́bù tòfin ní máa wo kọ́lọ̀ bra tó lò ó yẹ gbélé. Hmm, ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́ gbẹ́bọ̀lẹ̀ gbẹ́bọ̀lẹ̀ gbẹ́bọ̀lẹ̀. èjì warawara ní domi ìrìwọ̀wọ̀ àdòdò orí kan lè jò ó ní títí lè gba orí wọnú igbó. ẹ wẹ ẹ gbọ́ english o mi ni sack mo ní sack. wọn lẹnu bá da fánù náà láàfikún. èmi ti fẹ́ wẹ̀ o chief tenant fẹ́ wẹ̀ gbogbo wẹ̀ tó bá ti wẹ̀ ó ti tó. ibo lẹ ti mọ àwọn àjẹ́. rárá báwo.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 sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. ìjàrábìnrin náà ṣé kò lè jàrábìnrin náà ló tún òun náà ní òun ah, ní. hello ah, broadcaster ṣé kò ṣèwú ṣá kò ṣèwú ẹ wò ṣọ́kọ̀ yìí ìwà lójú ogun ẹ dẹ̀ ń gbọ́rọ̀ wọn dáadáa ó important ni ó dà máa yọjú sí yín o tí n bá ti kúrò níbi tí mo wà yín sìn ọ̀dọ̀ yín ni mò ń bọ̀. náà lábèrè lè máa pè mí fún báyìí. Fatai! Fatai! Fatai! Tusen! Tusen! Tusen! ẹjọ ẹ bá rí bọ̀bọ̀ kan tó kọjá bíbá nísìnyí. ẹ ọ̀rọ̀ yín ò clear ọ̀rọ̀ yín ò clear. bros bros ẹ wo bí bọ̀bọ̀ tó ń terrorize everybody ládùúgbò yìí ó dẹ̀ ti jalè gidi sọ̀sẹ̀ igi tó tó kọjá ń báyìí. mi ò rí ọ̀kọ̀ọ̀kan tó kọjá o ẹ̀rù ti bà mí mú erin tẹ̀ sáré bọ̀ ni o ò rí ọ̀kọ̀ọ̀kan tó kọjá. bọ́ọ̀ ṣe bọ̀bọ̀ tó ń sọ yóò lè gangan ní bọ̀ bọ́ọ̀ ló máa ń terrorize àdúgbò yìí dáadáa mo mọ̀ ládùúgbò yìí sẹ́. ó ń terrorize ni mo fẹ́ máa sunkún ẹ̀rí mi báyìí let's go let's go let's go. lọ gbogbo wa òsì ìwọ ọmọ kékeré pé níṣẹ́ ọjọ́ sí ṣé o ti ń jáde lọ tọ́ ni. àṣàmù ẹgbójú ẹgbójú ẹgbà. wọ́ wọ́ wọ́ wọ́ ó gbọ́dọ̀ wọ́n ní kí ni wọ́n fún ọ lè ṣe láyé tí mo wà tó bá jẹ́ kó jalè lóòótọ́ fatai kó farabalẹ̀ gan. àṣàmù ọdún ṣe lọ kí n lọ fún ọ ọdún bọ ẹ rí lè ṣe láì mi gan ni o sì tí ọlọ́run ṣe rí ara wọn gáàsì tó ń lé mi bọ̀ yẹn méjì ni wọn OPC ni wọn wá jẹ ọlọ́run bá gbọ́ wọ́n lè ní wàá yẹn tó bá lọ mú mi lásán ọlọ́run títà kan pa mí ní àdìgán sun mi. Ah, ohun tó máa ń ṣe fọ́lẹ̀ náà nìyẹn ohun tó ṣe fọ́lẹ̀ náà nìyẹn tó bá jẹ́ pé lóòótọ́ ló ń jalè kó rí wú ẹ̀ bọ́lẹ̀ kó má jà mọ́. àṣàwọn ẹgbójú ẹgbójú ẹgbójú ẹlẹ́nu ẹlẹ́nu ṣe é ṣe é. bàbá ò lẹ́nu ni mi ò lẹ́nu ni mo bẹ́ẹ̀ sọ̀rọ̀. Fatayi ah, ìjọ wo ló dà báyìí tí máa ń gbẹ̀jọ lọ́wọ́ ìyá ẹ. ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ìdílé mi ìdílé mi kí ni. ẹ di mú sẹ́ẹ̀ brasamu. kí n di kí ni mu ṣé kì í ṣe lára àwọn fóònù tó sọ pé ìdí kàkà. brasamu ẹ gbà kẹdẹlẹ mo ti yẹ yín bó máa jẹ ẹnu ẹ ah, di. ṣé tiẹ̀ gógó ni iṣẹ́ wọn lórí. èmi ni kèmi ni brasamu. tiẹ̀ gógó re ṣé kì í ṣe pé ojú ṣọ́ọ̀jì. ha mo máa ti rúgọ báyìí torí ọgbọ́n ẹ gbà Ah. wọ́n mi fain kò lè ju fifteen thousand lọ àbí kí n máa lo eléyìí. ẹ sorry for keeping you waiting. Kò sí wàhálà. I'm so sorry for disturbing you with calls. right, I'm so sorry once again. Please, pardon me, okay? Um, it's one of my sisters. Um, she's been trying to get an accommodation around this area, but unfortunately. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ìgbà tẹ́ pè mí, ṣé nọ́mbà mi lẹ pè? Ó dá yín lójú pé mi gangan lẹ fẹ́ bá sọ̀rọ̀ tẹ́ ti ń pè mí látàtàrọ̀, ṣé mi ni? Nọ́mbà mo pè àmì ò dàkódàjú tó bá jẹ́ pé mi gangan lè fẹ́ pé o ṣe gbọ́ broadcaster ìyá broadcaster ìyá broadcaster ẹ jọ ẹ come down to my level. Oh. <laughs> brasa mu ok alright ẹ̀kọ́ tí mò ń jọ ẹ̀ láti sọ ni wípé. ẹ dẹ̀ fún yín mú yìbù ìṣekébì náà gbọ̀ bọ̀ tí tẹ́ǹsọ́ ti ó ti ó ti ẹ̀ bù. ok mo mọ̀ pé ẹ gbọ́ alright àbúrò mi kan ló ń wá accommodation lára round bíbáyìí mo dẹ̀ sí wo ojú mo wo ẹ̀yìn mo wo ìta mo wo ata ni mo lè pè ah, mo kọ́kọ́ mi kàn lọ sọ́dọ̀ yìí ni pé ah brasa mo ló wà familiar pẹ̀lú gbogbo environment ìfà twenty four seven òun lè fi máa ń tọ̀ gbogbo bíbá tí hmm. mo ṣe wò pé òkè ó máa bẹ́tà kí n pè é pé tẹ bá lè help out. èmi máa ń rìn káàkiri bí ìṣọ̀kan mm, mm. náà rárá ẹ má rò bẹ́ẹ̀ yẹn. ẹ wo ilé tuntun tí àbúrò yín ń fẹ́ yìí mhm. ẹ bá mi bi àbúrò yín léèrè ṣé kò mind ilé tí wọ́n fi oògùn tán fi ṣe ríṣù ẹ̀kan tó dì pọ́n kọ̀ tán gbà tí wọ́n ṣe foundation lé yẹn lọ́wọ́ wọ́n wọ́n fún wa lóúnjẹ gan ẹ̀fọ́ àtẹ̀kọ́ ẹ̀fọ́ àtẹ̀kọ́ la jẹ níjọ́ tó ń ṣe foundation àti pito pito yẹn serve yourself ní iye tó pito bó o bá ṣe lè mú tó òun ló ṣe máa mú agbádùn gànjọ yẹn ẹlẹ́dẹ̀ mẹ́ta òun náà pa sínú ilẹ̀ ńbẹ kan tó ṣe foundation yẹn tán àwọn awo dẹ̀ síbẹ̀ tán kọ́ àbọ̀rúbọ̀yè gbogbo awo gìrìdìdì gbẹ̀mù gbogbo àwọn nǹkan tí a máa ń rìn káàkiri tá a máa ń rí ṣàṣàdílé tó wà ládùúgbò tí wọ́n ṣe foundation ẹ̀ tí mi ò sí bẹ̀ tán fi ń pè wá ṣọ̀kan náà. We, won't be able to cope with that. Mm, mm no. Tó bá ti yọ. Ẹ ṣe gan ni. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti rí mi, ẹ jẹ́ ká mọ̀. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́ọ̀rẹ́. <laughs> Ọlọ́ọ̀rẹ́. Ọlọ́ọ̀rẹ́. Ah, kí ló ṣẹlẹ̀ ibi nìyá yín ti ń pè yín. ó ah, ti ń pè ẹ́ for some time náà ó ti ẹ̀ gbọ́ pẹ̀lú kọ̀ọ̀kan tẹ̀ tì pétí. ọwọ́ akíkọ́ ṣe bẹ́ẹ̀ o kì í ṣọ̀rọ̀ òyìnbó lẹ́ máa fi bọ́mọ̀ wí o àtẹ̀ṣe àtẹ̀yìn gbogbo ẹ̀ lẹ́ máa dàbò tẹ bá mọ̀kẹ́ lè dààmú mọ́ o. Ah, àìmọye èèyàn tó wà lórílẹ̀‐èdè tó jẹ́ pé fóònù ti kó bá lórí pé wọ́n máa tẹ fóònù báyìí wọ́n máa gbájúmọ́ fóònù gbogbogbò báyìí ni kí ló ṣẹlẹ̀ èèyàn mẹ́wàá lè tó jẹ́ ní sákùú mi ẹ̀kọ́ ra wọn mẹ́wàá wá ní fóònù náà máa tẹ̀ wọn ò ní gbójú sókè kí ló ṣẹlẹ̀ náà ẹlòmíì ó máa wọ mọ́tò lọ báyìí ó máa dẹrú kodò báyìí ló máa fi lásìdẹ́ǹtì ẹlòmíì ó máa tẹ fóònù báyìí ni àwọn tó ń ṣiṣẹ́ bí wọ́n á máa bọ̀ ṣé ká ló gbójú sókè á ti rí pẹ́ni tó ń bọ̀ yìí òun wà ó wà suspicious ipò fẹ́ òun fẹ́ sọ fáwọn èèyàn irọ́ wọ́n rí fọ́ọ̀kì náà máa ṣe. Ah. Ah! jọ ṣé o ní bí five thousand naira lọ́wọ́ bẹ̀yẹn kó fún mi náà. have it. Ah, please let me have it. ẹ máa kọ́ṣọ́ o máa kọ́ṣọ́ o máa kọ́ṣọ́ o èmi náà fẹ́ fún wa fi respect kò wó yẹn lẹ̀. ọ̀rá sá ẹ kújọ mẹ́ta sá. àbáwo ni o. àwa mọ̀ yín dáadáa ládùúgbò tẹ́ ń gbé tẹ́lẹ̀ yẹn nígbà te ń gbàjọ ṣùgbọ́n ṣe mọ̀ a si kéré gan-an ọmọdé ló ń mo. O ó mọ̀ mi ládùúgbò ní kékeré nígbà tí mo ń gbàjọ ṣé wọn kọ́ ní joy. bẹ́ẹ̀ ni sá. ó ní joy joy ló ń jẹ́ tí kan náà wọn aṣẹ́wó dé ń jàlá ìbí. bọ̀ ó mọ̀ mi ní kékeré náà ta ẹ ṣé gan ẹ ṣé mo dúpẹ́. ẹ jẹ́ bá mi fi kó tí mo béèrè sọ́kàn. kò sí wàhálà kò sí wàhálà wá àbúrò mi àbúrò mi jẹ́rìí ẹ jọ jẹ́rìí ẹ ah, ah, ẹ kò sí wàhálà ẹ ẹ àbúrò máa bọ̀ máa pẹ̀lẹ́ ọlọ́run á wù ẹ o ọlọ́run á dá ẹ sí o ṣó ti yẹ pẹ̀lẹ́ ah, ó mú un pa fóònù gan àbí. mo mọ̀ pa fóònù dáadáa ó mo tún ṣe. o máa ń tún fóònù ṣe. fóònù mo tún ṣe iṣẹ́ mi nìyẹn. <laughs> jọ̀tọ̀rọ̀ ọlọ́run fóònù yìí ni. ọbẹ̀ kí ló ṣẹlẹ̀. bọ̀dá Sàámú xs max ni mò ń wò yìí iphone xs max. o rè lọ́wọ́ mi òun rè lọ́wọ́ yín. èmi ò mọ nípa ìrẹpẹtẹ eléyìí tó wò lọ́wọ́ mi wọ́n fún mi ni. wọ́n fún mi lélẹ̀. bọ̀dá Sàámú ìgbà tó kó fóònù yìí dé three fifty four hundred wọ́n ń tà á nìyẹn bọ̀ eléyìí tí mò ń wò yìí o tẹ bá máa gba díẹ̀ ẹ sì máa gbà two thirty two twenty tí ó já létí. èwo ni two twenty. two twenty thousand bọ́dá Sàámú. ní fóònù ọbẹ̀ ní fóònù ọlọ́run two twenty thousand ah èmi ò mọ iye fóònù gbẹgbẹ èmi two twenty two twenty àbí two thirty ah èmi ò mọ iye wọlé ètò wòye wọ́n fún mi ní. Sàámú ẹ má fi kú wé eléyìí kí ẹlẹgbẹẹ lè ah tẹ̀yin kan bá fún mi lélẹ̀ màá tún fún yín mi má fún mi mi jọ má fún mi mi fele ilẹ̀ báyìí. ẹ ẹ ń sọ̀rọ̀ mo rò pé fẹ́ gba díẹ̀ ni. gba díẹ̀ ẹ nà ó. ah mi gba tíìzì ẹ o. kí ló dé tẹ ṣe ń béèrè. ó mọ̀ kó kéré nígbà tí mo ń gbàjọ <laughs> mélòó lọ́pọ̀lọ́ ẹ má béèrè lọ́wọ́ mi pé kí ni òye béèrè ọlọ́wà wọ ẹ o ọlọ́wà dẹ̀ sí o tó bá jẹ́ pé nígbà tó kéré tó mọ̀ gbà iṣẹ́ wo ni ìyá yẹn ṣe nígbà yẹn. bọ̀dá Sàámú ẹ fìyẹn lẹ̀ bọ̀ ẹ tún fífò ẹ lọ fífò yẹn sáko ẹ jẹ́ kí mi máa mélé lọ. mo lọ báwo mo rò kó mo rò kó yé jẹ́ nǹkan òsì ẹ. èmi èmi bí ẹ ẹ òsì fún. kò tó mi bí mi lẹgbẹ ìdílé. àbúrò ẹ fún ìdíjẹ́ náà lójú ọ̀gá olórí burúkú. pàṣẹ. pàṣẹ ṣẹ́rà ló ń pè mí àbí lára àwọn olè. kíkọ́ ẹ̀ àwọn wo ló lè. fọkì tí ìbálẹ̀ ń gbé yìí ibi tí mo béèrè mi ni chief tenant léyìí chief tenant léyìí ti kú bákù ló pa. fuck it fuck it fuck it black and white and fo fkt wa o rastamu na my person na rastamu na my person na correct person wey ti gbà mí mẹ́rì. black and white ó yá dá every fucking thing tó ti gbà padà one two dá everything padà. hello ọmọ ràfàmù lẹ jẹ ẹ ṣé ti gbọ́ ni ràfàmù etí mélòó. bí mo ṣe tí ìwọ ni bí mo ṣe tí mélòó. ṣé gbọ́ ni ayé padà bọ̀ ń bí lálẹ́ ọjọ́ kan o ràfàmù ẹ má wà ní wàá sùn lálẹ́ mọ́ o. kí ló sọ kí ìbọn wà sùn bí lálẹ́ mọ́. pẹ̀tù ah, pẹ̀tù kí ló ṣẹlẹ̀ ah, lọ́dà fún o lọ́dà fún o lọ́kàn wọ́ọ̀rẹ̀ movement. hello hello. Ah! bẹ́tà òyà gbé lójúmọ́lẹ̀. black and white gbọ́dọ̀ fò movement. àrùn jìnnà o. movement. lójúmọ́. aṣọ aládùúgbò. lójúmọ́. move on move on move on. movement. Sàmú ò ṣe gan. Sàmú ò ṣe gan. Sàmú ò ṣe o. Ọ̀dà Sàmú ò ṣe. Lẹ́tà méjì o. Sàmú ò ṣe gan. Àwọn adigunjalè tó ń gbé K57 wá wọ́n láwọn yọ̀ǹda yín nítorí tèmi. Ah, o ṣe gan ẹsìn ìmú ìsítàtò lójú yín àgèṣe èèyàn gidi jáyé yín ti hàn báyìí wọlé èèyàn gidi jù ta ló dàgbà jù nù yín gẹ́ńdò. èmi ni èmi ni. gani. ẹ ẹ mo dé lóhùn madam. ẹgbẹ́ tí àkànwá síbẹ̀ tí mo lè fi jókòó ẹgbẹ́ wa báyìí. àbí mi ìsàmú èmi mà ni. ojú ń dùn mí àbí. èmi ni ṣé ńgbà tó lè wà bí ẹ̀yin sọ pé mi ni ẹ ti gba èjì yín padà ńgbà tó lè lọ àbí ní òtò náà yín ṣẹ́ ṣé kí ẹ̀yin ó lè tà á. Sàmúdò jókòó. Sàmúdò jókòó. Sàmúdò jókòó. King Saamu aláyélúwà wa ẹ ṣé o ẹ ṣé. Kendo bàbá o ìwọ mo lónìí ó yà àtọmọdé àtàgbà yín ẹ ṣẹ̀ṣẹ̀ tù mí kí pé mo ṣe. ẹ lè dọ̀bálẹ̀ brakẹ́ ó dá dọ̀bálẹ̀ kẹ́ ní mo ṣe máa kó lè padà ẹ ṣẹ̀ tù mí kí. Ah, ah. ẹ gbà mí ta ló gbé nǹkan tí mò ń ṣe lórí iná ah, ta ló gbọ́ oúnjẹ tí mo gbé sórí iná. sista Gbàsílá ẹwọ ẹ ṣe sùúrù o. sùúrù bíi ti bá wọ ṣẹ́ mi tó ta ló gbé èyí lẹ́yìn tó gbé mi. bọ́dà Sàámú ló gbé. àbọ̀ lórí burúkú ni bọ́dà Sàámú ṣọ́ bá mi ṣe bọ́dà Sàámú ni ẹ̀dẹ̀ ní kí n má pariwo mo gbé kan sórí mọ́mí báyìí ẹ̀dẹ̀ sọ pé bọ́dà Sàámú gbé kí ló ṣẹlẹ̀ gangan náà bàbá Sàámú ṣe máa gbóúnjẹ tí mo gbé sórí iná. Ah, ah, kí ló dé. gbóúnjẹ ah. tó sè náà ni ó dùn yìí. Hmm. bọ̀dá Sàámú. bẹ̀rù ló ń lò gbáyọ̀ tó. oúnjẹ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ ah, mi ò láìkẹ́ ohun gbogbo owó yìí kan pàápàá mi ò láìkẹ́ náà ah kí ló dé. kí ló ń ṣe tó ń ṣe dáadáa bàjẹ́ bẹ̀rẹ̀ bí pàbí tí mo rẹ̀ rí pé oúnjẹ wà lórí iná ṣé mi lẹ́tọ̀ àti gbóúnjẹ mẹ́. ebi pa yẹn kó oúnjẹ wà lórí iná ṣé ilẹ̀ kó oúnjẹ síbẹ̀ ni ṣé ilẹ̀ ń sọ oúnjẹ ni. báwo ni ṣé bẹ̀rẹ̀ lọ́sàn mi ò láìkẹ́ ìjà rẹ̀ mi ò láìkẹ́ náà wà. wá sọ́ọ̀bù ló bá sọ̀ bẹ́ẹ̀ wojú o wojú o. ṣé ìjẹ́ pẹ́sidẹ̀ntì nàbẹ́ ìjẹ́ gọ́fìnà ẹ̀ sọ pé kí n wojú ẹ̀ pariwo wojú wojú wojú lo sọ bẹ́ẹ̀ fáwọn olè àwọn olè nìwà bẹ́sẹ̀ ọ̀bá yìí ọlọ́run á jẹ́ kí wọ́n padà wà lálẹ́ yìí bàbá kí ni padà wà lálẹ́ yìí màá sọ fún wọn wípé ó sọ wípé ṣé wọ́n jẹ́ present ni àbí wọ́n jẹ́ kí ni ó sọ pé kò lè dá àbúyà láyà olè àbó sọ bẹ́ẹ̀. àbọ̀dá sàwọn bí òun sọ ṣé mo sọ pé òun ní dáhùn àwọn èèyàn. ọlọ́run á jẹ́ káwọn olè kọ́ wá mú òun. báwo lè ń ṣe bẹ́ẹ̀ àbọ̀dá sàmú wa. òun fún àwọn ẹni máa wá pàtó pọ̀tù bí orí ẹ̀ ti bàjẹ́ dànù orí ẹ̀ bàjẹ́. bóyá ti mú gbogbo inú ilé ẹ̀rọ tẹ̀ sí i ẹni tó rí yìí di burú inú ilé ìmọ̀ ara chias inú tó máa ra tẹlifíṣàn tó máa ra tv èyí ẹlẹ́bí yìí dàgẹ́ wàrà àwọn olè wàá pọ̀ dìbò mọ́ ẹ wàá pọ̀ dìbò mọ́ yà yìí lórí ọ̀rẹ́ burúkú. ní sùúrù ní sùúrù náà ṣáà ń kó ní wọn wájú. jábà mi yáwọ́ sí i kò dáhùn. extra extra kí lè lè. extra extra ṣáìsì ní ìlú ṣáìsì. ṣé ìmọ̀kọ́lù ẹ̀rù fún àwọn títẹ̀ ìgbàjẹ́. <laughs> ọṣẹ jàre apọ́n lójú mo ti wo gbogbo àwọn ilé ìtẹ́lẹ̀ <laughs> pẹ̀lú gbogbo àwọn eléyìí ń sìn àtàwọn eléyìí ó jẹ́ lò. ẹ jẹ́ mi lówó méjì tẹ́lẹ̀ àti méjì yẹn àti gbogbo àwọn eléyìí gbogbo máa jẹ́ nine five. ó jẹ́ nine thousand five. yes nine thousand. ó dà mà á fi five hundred naira sórí ẹ̀ á jẹ́ ten thousand. bọ̀dá Sàámú. ẹni yìí ni. ẹni ẹ̀yẹ ni mí ẹni ẹ̀yẹ ni mí ọmọlúàbí ni mí goldberg gangan ni mí. ẹ ṣe òkú ẹ òpẹlẹ ò ṣe ẹ wo ìwọ dúdú òsùn ẹlẹ́rìí ẹ̀yẹ mo ti ra ṣọ́ńbì ten thousand ní gbogbo ẹ̀ ó yẹ wá sanwó ẹ̀. kò yé mi bọ̀dá Sàámú ẹ aṣọ káwa wa sanwó. yóò yẹ yín lọ́la wà á sanwó aṣọ. ìjọ òní ẹ bẹ̀rẹ̀ báwo lè ṣe máa ra aṣọ ìjọba ní ká máa sanwó. ìjọ òní ẹ bẹ̀rẹ̀. wọ́n sílẹ̀ kó má dá wọn lóhùn jàre. èmi ni kó mi sílẹ̀ kó má dà mí lóhùn kó mi sílẹ̀ kó má dà mí lóhùn. ní wọ̀gbẹ́láyà ẹlẹ́rìn ẹ̀yẹ ni wọ́n bá wí wàá rí inú mi dùn wípé àwọn tó wá lálẹ́ ọjọ́ yẹn rí bọ́ ṣe rí ẹ rí pé wọ́n wọ́n wọ́n wọ́n fẹ̀rẹ̀ gẹ̀ wàá rí bàbá wo wọ́n máa padà wá inú yàrá àyà yín nìkan ló máa wọ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ àwọn lè ní o wọ́n fún ẹ ní fàdí wọ́n á jìyàn. wàá rí nǹkan tó máa ṣe fún ẹ gbòbí wàá bá wọn ké àwọn adigunjalè ló ń bọ̀ wọ́n wá fún gbogbo kọkàn ẹ kọkàn ẹ kọkàn ẹ àwọn bíbí wọ́n á ṣó wọn èmi máa bọ̀ máa bọ̀. Brother Saamu, ẹ ti ẹ̀ sọ gbogbo ẹ̀. Ah, Please, what is all this? Ṣé kéèyàn dé ìwà kó máa bá yín gbélé kó dẹ̀ máa fi olè tú ẹ̀ tì yín? Ṣé orí ọ̀rọ̀ bọ̀dá Saamu sùúrù ló gbà? Ṣé ẹ̀ lè pọ́lọ́pàá kọ́ wa gbé ni? Sùúrù ló gbà kò sí nǹkan tá a fẹ́ ṣe o. Sùúrù bá wò wá. Sùúrù bá wò kí nìkan tẹ̀ ń sọ. Èèyàn ń fi olè tú ẹ̀ tì yín nulẹ̀. Ẹ lè ní kó wá fọlọ́pàá gbé. Kí ló ń sọ? Wo òun ṣara lè wà ó mọ ọkọ tójú wárí pẹ̀lú bọ́dà ṣọ̀pọ̀nà tá a jọ ń gbélé o. Ṣáwọn oníṣọ̀pọ̀nà. Ah, wo ah, ah, kékeré ló fọ́ ó ga o. to the fullest pàtẹ́yìn ọ̀rẹ́ a máa wó táwọn máa sọ bọ́dọ̀ ìyá ni pé eh, ṣáọ́rẹ́ ìbọn lọ́wọ́ àwọn ṣọ́ọ́rẹ́ àdá lọ́wọ́ àwọn tó ẹ̀ ti sún èmi báyìí. ní fọ́mátì ní ní fọ́mátì ní. ẹ kí lẹ fẹ́ ṣe sí nǹkan tó wà lẹ́yìn kí lẹ fẹ́ ṣe sọ̀rọ̀. èmi ò tiẹ̀ fẹ́ wàhálà fẹ́ mi mi tí bá ti wọnú lé ti máa lọ òbí àmọ́ ní tó three thousand àbí four thousand lọ́wọ́ tí ah, ah, ṣé wà ókè ṣá ah, mi ò wà ókè eh, mẹ́ mi ò lè wait kí n máa yìí kó kù ládùúgbò yìí fún wa. hello ọ̀rẹ́ mo ti ń bọ̀ mo ti ń bọ̀ ní sùúrù máa bẹ̀ ń bẹ̀ yẹn sìn ok ok. irú mọ́tò iná fẹ́ tà eléyìí ò ń ṣe tòkunbọ̀ use ni o mess this mess this mẹ̀sí ọlọ́yẹ́ <laughs> tán bá ti lè gbé kínní sórí mọ́tò lógò pé wọ́n fẹ́ ta mọ́tò ni ah, ah, mẹ̀sí. aláyé kí ló ṣẹlẹ̀ tẹ́yìn gbá bọ́dí mọ́tò báyẹn. Ah, kí ló ṣẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ ni wọ́n á kọ́ra mọ́ kọ́sítọ́mà náà nìyẹn ohun tó ti gbóyin tẹ́tí gbẹ́kẹ̀ sí orí mọ́tò kì í ṣe pé ẹ fẹ́ tà ni ṣé bẹ́ẹ̀ fẹ́ ta mọ́tò yìí ni mo dẹ̀ fẹ́ yẹ̀ wò pé ṣé mọ́tò ni àbí ọkọ̀ ó ní mo ṣe ń gba ibi bíi. ẹ ta mọ́tò. ṣé ẹ ta mọ́tò ni. ẹ ṣé ẹ ta ni ṣé kìí ṣe pé ẹ fẹ́ ta. Ah, ẹ ẹ mo fẹ́ ta náà ni mo fẹ́ ta ni. ẹ kí ló ń tẹ̀ fún wa sọ pé ta mọ́tò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé nítorí ẹ ni mo ṣe ń yẹ̀ wò. ó ní mo ṣe ń yẹ̀ wò. ó wà òkè ó wà òkè mo fẹ́ ta ni. Ah. bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ni mo kọ́kọ́ ṣe bí bóyá Eh, ìwé ṣe máa ń fojú kọ́ ọmọ náà ṣe ènìyàn nìyẹn ẹ máa ń fojú kọ́ ọmọ náà ṣe yẹn ẹ máa ń fojú rí ìyàn fin. ẹ má bínú ẹ̀gbọ́n ẹ má bínú. èlò lẹ fẹ́ ta bó ṣe wà yìí. Ah. Hmm, ẹ̀gbọ́n ẹ̀yin náà rí i pé benz ni five hundred thousand. five kìlẹ̀ pé five hundred. five kìlì. kẹ̀ máa gbé lọ. láì ṣe tuntun màá ra mọ́tò láì ṣe tuntun ní five hundred mo rò pé nǹkan ṣe yín ah, ẹ̀gbọ́n tẹ́ bá mọ̀ kẹ́ fẹ́ ta mọ́tò kẹta o tí bá máa ra bó ṣe wà yìí nítorí pé jẹ́ mezis ó lè jẹ́ wípé lára àwọn best color mi òun ni tó jẹ́ green máa rà ní two hundred k two hundred k d or no d d or no d two hundred. ẹ̀gbọ́n ẹ̀yin náà sọ ẹ ní mercedes tango pẹ́yìn gan tún pé mercedes ẹni pé green color tó wà lára àwọn color tẹ́ ẹ fẹ́ràn jù ẹ fún mi three fifty kẹ́ máa gbé lọ. ó dà pé ẹni mọ́tò ta three fifty owó kìíní. àní ẹni sùúrù tẹ́ẹ̀bà ti gba two hundred. ẹ dúró ṣe ṣe ready báyìí ṣòwò yẹn wà lọ́wọ́ yín báyìí ṣe mú yín dàgbà tó màmá mú yín ṣeré ni. ẹ fẹ́ ránṣin. èmi lẹ́rù lọ́wọ́ tó lè máa dowó ẹni bá lẹ́rù bá lówó tó tiẹ̀ ti lè two hundred ṣe gbà. mo gbà two hundred ẹ gbà. ẹ mú wa ẹ kó wa ẹ kó wa. Ah! mo ti ní mọ́tò mo ti ní mọ́tò mọ́tò mi tún ti dé <laughs> mẹ́sì ẹ wò ẹ fún mi ṣébílẹ̀ gbé. ilé mi lélẹ̀. ilé yìí rè. ilé mi níbi tí mò ń gbé lélẹ̀. o ti tán mi ìmọ̀ bàtẹ́ kó débi àmọ́ nígbà tó ti lè jẹ́ léyìn ni no problem ẹ wọ ìjọ ẹ̀kan fún mi ní nọ́mbà yín tẹ́ bá fún mi nọ́mbà yín kẹ́ wá fún mi ní one hour péré máa bá yín sọ. Ah, ẹ tiẹ̀ ní láti ṣe yọnu èmi á fún yín nọ́mbà mi máa fún yín lákàá nọ́mbà mi tẹ́ bá ti ṣe tán ilé mi lélẹ̀. rárá ẹ kàn fún mi nọ́mbà yín tí bá ti tẹrù tó wà lọ́wọ́ mi mi padà bọ̀ bí. àní ah, ẹ má wọrí ilé mi ni ẹ máa bá mi tẹ́yìn bá ti ṣe tán máa fún yín lákàá nọ́mbà mi sìn máa fún yín ní nọ́mbà mi tẹ́ bá ti ṣe tán ẹ bèrè mi bí. Ah! mọ́tò rẹ̀ wò ẹ bá mi fi nọ́mbà yín síbẹ̀ ẹ kàn fi nọ́mbà yín ẹ bá mi tẹ̀ síbẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀gbọ́n ah! ẹ̀jọ̀ tó bá jẹ́ glo lẹ̀ ń lò ó máa pè náà. glo náà. ọkọ̀ rẹ̀ torí ọlọ́run ah! ṣe extra tire wà bẹ́ẹ̀. ó ní extra tire. ó ní extra tire. ó ní jack. ó ní jack. tí kọ̀ṣàn pẹ̀lú fire extinguisher tó wà bẹ́ẹ̀. sí kọ̀ṣàn tó níye gọgọgọgọ òun ni mọ́tò sí kọ̀ṣàn yẹn ni mọ́tò ṣáṣáṣá. Ah, ah. nọ́mbà mi lélẹ̀ o. ah síìtì ti jẹ́ yẹ kí n yọ two hundred. mi ò ṣe nǹkan tó lè wọ́n kàn máa kọ́ bá ẹni. ẹ jẹ́ kí n yọ twenty thousand kó mẹ́. Ah, nínú two hundred kí ló ń ṣe yín ẹ̀gbọ́n nínú two hundred. mọ́tò yẹn gbẹ mọ́tò yẹn gbẹ mọ́tò yẹn gbẹ. nọ́mbà mi nìyẹn glo tẹ fẹ́ gangan mo tẹ̀ síbẹ̀. àwùdà kò sí wàhálà eh. kò sí wàhálà máa bá yín sẹ́ ẹjọ́ tó lọ́rùn ẹjọ́ ẹjọ́ ẹwò ẹjọ́ tó lọ́rùn ẹjọ́ máa padà dé o ẹ wo ẹgbẹ́ má pẹ́ o ṣe é rán àwọn èèyàn tó ń wà lórí ọ̀rọ̀ mọ́tò yìí tó ń fẹ́ wá ra mọ́tò yìí wọ́n ti tó bíi mẹ́ta o ah. so tẹ bá pẹ́ mo lè gbowó lọ́wọ́ ẹ. àjọ orí ayé yín ò ní pẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má gba owó lọ́wọ́ ẹnikẹ́ni. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má ta ẹ má ta fẹ́ àkọ́kọ́ ẹ wo account number yín tẹ̀sán yẹn ẹ lè send ẹ true message náà true message náà kẹ́ lè mọ̀ pé mo really really serious gangan ni o. kò sí ọ̀nà àní ẹ fọkànbalẹ̀ ẹ má worry. God bless you ẹ jọ̀ọ́ ẹ wo ẹ eh. gbẹ́kẹ̀ kúrò lórí ẹ kúkú gbẹ́kẹ̀ kúrò ẹ kúkú gbẹ́kẹ̀ yẹn kúrò kẹ́lómi má mọ̀ pé bóyá wọ́n bọ́dé bọ́dé ah mo bá ẹ̀ lé bọ́dé bọ́dé bọ́dé farabalẹ̀ ohun tí mò gbọ́ ẹ̀ fún wa very very important ṣé bí mo ṣe ń rìn káàkiri ìṣótẹ́ ògbó yín lọ́rùn báyìí ni ṣé kò yẹ kí n ti máa lo mọ́tò fún ìwà yìí tí ò bá wá jẹ́ pé gbogbo èèyàn ló máa lo mọ́tò láyé tá a wà yìí ṣé kò yẹ kí ìwà lára ẹni tó máa lo mọ́tò láyé yìí. ẹ ṣe bẹ́ẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́ ó yẹ kẹ́ ti máa lo mọ́tò ọ̀rẹ́ lé sí ìbọ̀dún tó ń ṣe mí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ wo bọ́dẹ wo wo wo bí wo ò ní. ẹ iphone ss max. ẹ kí ló ṣe. bọ́dá sàmúlò ìwé lẹ́tìrì. èwo ni jẹ́ wo bí jọ ohun tí mo ṣe wá báyìí ni pé jọ̀tún ọlọ́run sórí iphone ff max yìí ff max yìí jọ̀tún ọlọ́run mo fẹ́ kó tẹ̀lé mi lọ síbi tí wọ́n ti ń ta fóònù mi ìfẹ́ kan gbà mí bẹ̀ ni o ni mo ṣe wá báyìí jọ mo fẹ́ ta ff max yìí ni. èlò lẹ́fẹ̀ẹ́ ta fóònù ìbára sàmú. mo ta kéré jù bó ṣe wà yìí bá ní three fifty four hundred or five hundred. Ah, ah, kí ló ṣẹlẹ̀ wọ́n wá ra fóònù yìí lọ́wọ́ yín pé wọ́n rà dáadáa two hundred thousand ni. dábàá máa dùgbànú fún ẹ. èyí tó máa ra ni mo sọ fún yín ẹ̀bùrà sáà. orí ẹ ò pé. kí ló ṣẹlẹ̀. fẹ́fẹ́ smart. ss mass. fẹ́fẹ́ smart náà máa ra lọ́wọ́ mi ní ní ní ní two hundred orí ẹ ò pé. two hundred lọ́ máa ra bàbá. àbọ̀ fẹ́ pé two twenty. two hundred. àbí two forty. a ní two hundred. orí ẹ ò pé dànù ìwọ tí mo wá bá tí mo ní pé kò tẹ̀lé mi lọ sí tọ́tí ń ta fóònù eh. ẹni àbá fẹ̀yìntì ó fi gbogbo ara ṣẹ́gun kò sí wàhálà máa lọ síbẹ̀ fúnra mi máa dẹ́ ti wèrè bọ́ọ̀lẹ̀. bàrá sáà ẹ̀ wá ẹ̀ wá ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe rí mi bẹ̀rẹ̀ sàmọ́ ẹ wo bí ẹ wo bí. má sọ̀rọ̀ ẹ lọ. ṣẹ́ni wẹ́n jáde fún mi ti fọ́ lójú iphone ss max ilé mi gan fẹ́ lọ rà lọ́jà. olóṣè olóṣè olóṣè bìlì tù mí lóṣè lò mí wálẹ̀ mo ti rí wípé o fẹ́ help mi àbí o fẹ́ help mi kò sí wàhálà mo mọ tí màá ṣe fíbílẹ̀ jọ fíbílẹ̀. ẹ wà ilé ìtẹ̀ta fóònù wa wa ti dà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ ìwọ ta fóònù mo fẹ́ kó ẹ <laughs> wà jọ̀tọ̀ ó ṣe ṣiṣẹ́ bí tó ti ta fóònù yàrá. Ah, ibẹ̀ náà mo ti ń bọ̀. ok jọba mi wo fóònù ọwọ́ bọ̀dá sáà mú i dáadáa wo dáadáa èlò ló ń tàn sí. xx max leléyìí ah, tábà fẹ́ rà á sí one seventy one fifty ẹ má rà ní ẹ. ó mọ fóònù orí ò pé ó mọ jàtà ah. orí kúńbọ́ ó ń ṣiṣẹ́ bí wọ́n ti ń ta pọ́pọ́ wọn ní fóònù ó mọ fóònù orí ẹ̀ dàrú ó fóònù tó wà lọ́wọ́ nǹkan òun kọ́ lélẹ́yìn ni. ó rí bọ̀dá Sam. àbájọ ṣé òkè tó bá yẹ pọ́nmọ́ ìwádìí inú ilé ló pè mà nípa ìjọ plan ẹ̀ ni ìwọ dẹ̀ mọ fọ́ọ̀nù àbí. iye tó ń ta nìyẹn fóònù ti wálẹ̀. ó dẹ́ lójú. fóònù ti wálẹ̀ iye tó ń ta nìyẹn àṣebí nǹkan tá à ń tà ní nà. wọ́n kí ló ń pè. one seven. má repeat ẹ̀ má repeat ẹ̀ má repeat ẹ̀ ọ̀dẹ̀. èlò ló ń tà báyìí. mo ti sọ fún yín one seventy one fifty. gbẹ́nu sẹ́wọ̀n gbọ́fẹ́ ó ní bọ̀dé mi mọ̀ pé fóònù ti wálẹ̀ bẹ́ẹ̀ jọ tó lọ yàrá ní one eighty tó fẹ́ rà tẹ́lẹ̀. bọ́dá Sàámú ṣé kí n máa tán yìí tẹ́yìn bá máa ra fóònù lọ́wọ́ yín one thirty máa. Ah! kí ló ṣẹlẹ̀. bọ́dé lẹ́nu sísìn ló ti change ẹ̀ change rate ẹ̀ dẹ̀ ti change exchange rate láàrin sísinsinsin ó dẹ̀ ti carbonate mi kò dáa ṣọ́ṣọ́ orí kan tó dalẹ̀ ìwọ ọmọ kúkúrú sórí kan tó dalẹ̀. bọ́dá Sàámú ọ́fíìsì tiwọn náà ti ń ta ní one fifty one seventy tẹ́mi bá máa rà lọ́wọ́ yín one thirty máa rà lọ́wọ́ yín. o ah. lè máa dáwọ ah. ìjà yóò ṣe. orí ẹ bàjẹ́ di off wèrè orí ẹ ò pé oníranu òsì ìdọ̀tún ọlọ́run ìjọ bá ó dà bámi ra one seventy bámi ra one seventy jọ tó ọlọ́run ọmọ tó ṣẹlẹ̀ bámi ra ní one seventy bámi ra jọ wọn mọ gbogbo ẹni mo fẹ́ dà papọ̀ ibi tí mo ti fẹ́ lọ ra mọ́tò mọ́tò tí mo fẹ́ rà mo fẹ́ sọ fún wọn tó bá tiẹ̀ gbowó yẹn sìn jọ. ṣé gba one fifty torí bẹ́ẹ̀ ṣe jẹ́ ni o ṣé gba one fifty ṣé one fifty yẹn ni mà wá transfer sẹ́ni ẹni tó rẹ́ni yẹn ti ń pè mí gan ni. ṣe gba one fifty ah one fifty ṣá ah. ẹ lọ bọ̀dá ní kí ẹ má tàfẹ́ lomi ẹ má tàfẹ́ lomi mo ti fẹ́ gba one fifty thousand sí máa transfer one fifty yẹn sí yín náà máa transfer one fifty yẹn máa transfer one fifty yẹn sí yín tí bá máa transfer sí yín máa fún yín ní fifty thousand later ṣe ṣe é pé yín kí ló wá ṣẹlẹ̀ báyìí torí ọlọ́run mo ti ń pọ̀ bẹ́ni ó tiẹ̀ ti gbé mọ́tò kúrò ń bí ṣọ́ lọ bá mi fọ̀ ni sọ gbé lọ káwọ ṣe ni kó má bàa mi fọ máa fọ fúra máa fọ fúra mi jàre àmú fẹ́ surprise àwọn èèyàn kíkan dédé gbé mọ́tò délé ni ah ah ẹ gbà mí ẹ gbà mí ibi ló lòun gbé mo dẹ̀ ti ń pè nọ́mbà ẹ̀. hello ah ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ tẹ fi gbálẹ̀ kù bẹ́yìn. ẹ má bínú ẹjọ tó ẹjọ ọkọ yín ni mò ń béèrè mo ti sẹ́ǹdì owó sí wọn mo á fẹ́ mọ̀ bóyá wọ́n ti rí aláàtì torí mo ti pe nọ́mbà wọn nọ́mbà wọn kò kò ring. ọkọ ta ni. ọkọ yín. ṣé ilé ṣe ń sìn níbi wẹ́ẹ̀dì mi ní tẹ́ fi mọ̀ pé mo ti lọ́kọ. o tí mò ń sọ ni wípé ẹjọ dúró lórí bá mi pè wẹ́ bí ìdíwọ́n sọ pé àwọn ń gbé yálò pọ̀pọ̀ wọ́n yálò báyìí. bá ní nǹkan tó ń sọ òye mi anybody ò gbé bíbá yìí tó ń jẹ́ yálò pọ̀pọ̀. ọ̀rọ̀ bí bọ́dà ẹjọ. àti sísà Ah! ó jẹ́ ń jọ inú compound mi kí ló ṣẹlẹ̀. inú compound yín. yes. ah neighbor yín ló ta mọ́tò fún mi o neighbor yín ló ta mọ́tò fún mi wọ́n dẹ̀ ti transfer one fifty thousand mo ti transfer ẹ̀ sí wọn òun ni mo fẹ́ pè wọ́n mo dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ láwọn mẹ́ni tí mo sọ ẹ jọ̀ dúró ọlọ́run ẹni tó ń gbé bíi neighbor yín ni ibi ilé mi àti ẹ̀tíjọ negotiate lórí mercedes mercedes ọlọ́yẹ green color, ó dẹ̀ ní two hundred thousand ló máa rà fún mi mo mọ̀ pé ó tiẹ̀ bí ìfà ni ó <laughs> ó wá lóun máa tà fún mi mo wá lọ ta ẹrù tó wà lọ́wọ́ mi mo dẹ̀ ta ní one fifty k mo dẹ̀ pè wọ́n ó wá ní kí n transfer owó yẹn sàkàǹtì àwọn mo dẹ̀ transfer owó yẹn mo ni màá fún ọ ní fifty thousand ní month end àti gbà yẹn ni mo ti fún ọ ti fún wọn lọ́mọ mo kàn lọ́ bá mi fọ mọ́tò ni inú bí náà wà. Mr. Man ṣe fẹ́ gbọ́ mi. tẹ́ ẹ bá sọ̀rọ̀. ṣe rí inú compound bó ṣe tóbi tó èmi àti ìyàwó mi àtàwọn ọmọ mi là ń gbénu bíi ṣe rẹ́ni tó dúró yìí àbúrò mi ni tàn kò sí èèyàn kankan tó ń gbénu bí yàtọ̀ sí àwa tí mo dárúkọ yẹn. nà nà nà bóyá irọ́ lẹ̀ ń pa irọ́ lẹ̀ ń pa inú bínú làwọn ń gbé ibi tó pọ̀ jù ibi tó pọ̀ jù mọ́tò sí rẹ̀ mo lè ti sẹ́ni one fifty sí wọn ó fifteen thousand ọmọ àgbà ní mountain ó níjọ ibi tó gbé ni. bọ̀dá mi ṣé ẹ wò ẹ mọ̀ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé yàn kan park mọ́tò kalẹ̀ sí báyìí tó jókòó sórí bonnet. ok tí mo níṣẹ́ yìí lèèyàn ń bẹ̀rẹ̀ láti ta bẹ́ẹ̀ni ó gbé ó gbé kẹsórí ó fẹ́ tà ni ó fẹ́ tà ni ibi tó mo dẹ̀ ti transfer one fifty mo ti transfer ẹ̀ sí àyè bí ẹ. ṣẹ́rí bíi láti ìsàlẹ̀ mẹ́ẹ̀ ó dà lọ sí òkè lọ́n yẹn street ni gbogbo bíi so anybody ló lè park mọ́tò sí bí so tó bá jẹ́ pé sọ pé ẹ ra nǹkan lọ́wọ́ èèyàn kan bí wọ́n ti gbá yín wọ́n ti gbá yín. wọ́n ti gbá mi ẹ̀dùn mi lẹ̀ ẹ̀dùn ẹ̀dùn ẹjọ́ ẹyẹ ah. ah. mi ti bàjẹ́ ẹyẹ mi ti bàjẹ́ ẹyẹ mi ti ah ẹ lè wọlé o ẹ lè wọlé o ibi ló sọ fún mi o ibi ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ yéé yéé mo ní tẹ́lẹ̀ wọ́n ti jọ mi wọ́n ti jọ mi wọ́n ti jọ mi ẹyẹ mi ti bàjẹ́ mo dẹ́rọ ah. ẹsẹ̀ ẹsẹ̀ ẹ lè ẹ pè mí náà. Calm down, calm down. Are you living here? No, no, sir, no, no. I don't live here. Uh, there is one man, Saamu Shebilombe. Ah, ibi na lombe, ibi ìyàwó mi, ìyàwó mi. Ah, sister Martina! Sister Martina! Ṣẹlẹ̀ kí ló fariwo? Ẹ farabalẹ̀, ẹ farabalẹ̀, ẹ farabalẹ̀. Ṣé ibílẹ̀ yìí ń gbé? Bẹ́ẹ̀ni. Ṣé Mr. Saamu wà lé? Ah bọ̀dá Sàámú ṣọpọ̀n náà ní bọ̀dá Sàámú o wọ́n máa rìn kiri ni o wọ́n tún ti rìn lọ o àmì ọmọ bí tó lọ o. bàbá lákù bàbá ẹ̀ ní ṣọpọ̀n náà. tó bá di ẹsẹ̀ kan bẹ̀rẹ̀ máa fi bẹ̀rẹ̀ máa fi fọ́ orí ẹ̀. nínú ẹgbẹ̀gbẹ̀ gbẹ̀bọ̀ yẹn gbẹ̀bọ̀ yẹn ní òkè láìkọ́ máa kọjú bọ̀ síbi àti bọ̀ onígi àti bọ̀ onígi ẹjọ́ ẹgbẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹjọ́ ẹjọ́. like this. ẹ kí ni mo ṣe èyí náà tún dọ̀bọ kí ló ṣẹlẹ̀ ṣé mo jẹ́ kírímìnà ni ẹ lè nọ̀bọ sí mi. àwọn yìí ti kọ́ ní ojú mọ̀ọ́kọ́ mi ẹjọ́ arákùnrin kébí lẹ́yìn ilé ó yẹ wá ah, ẹ wá bẹ́ẹ̀. kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀. ọ̀la bring him out. tani. padà padà. bring eh! bọ́dé. bọ́dé kí ló ṣe tó fi fi akọ́pù tiẹ̀ lọ́wọ́ ṣó lè ní ẹni ṣé bọ́dé ń jalè ni. very good very good so lóòótọ́ partner in crime ni o mọ orúkọ ẹ̀ mi ò mọ tó mọ tẹ́yìn sọ̀gẹ̀ àmọ́ tó bá jẹ́ ní ti bọ̀dì ọmọ kékeré pín ní sí báyìí ní bọ̀dì ládùúgbò mo mọ iye ẹgbẹ́ yẹn bí díkì nìyẹn ọ̀rẹ́ ṣe bí pásítọ̀ òun ni mo mọ̀ sí o ẹjọ́ tó lọ́hùn òun tọ́ o ohun tí mo mọ̀ ẹ́ sí nìyẹn ṣó ti jalè ni tó bá jẹ́ pé jalè ni mi ò mọ̀ àjọṣe kankan papọ̀ hmm. àtọ̀. o ò mọ rí àmọ́ ìwọ ló ta fóònù fún àbí. ṣé fifty thousand ni mo ta fóònù one fifty k ni mo ta ẹgbẹ́ ẹgbẹ́ gold class ni mo tà fún sọ ni mo tà fún jù bẹ́ẹ̀ lọ ni one fifty thousand péré péré òun ni mo gbà lọ́wọ́ ẹ̀ fóònù one fifty thousand tó fún mi ọ̀gán òun ni mo fi fẹ́ fi lọ ra mọ́tò má débi tí mo ti lọ ra mọ́tò báyìí àtàwọn èèyàn tún gbá mi ni má mi ò rí mọ́tò báyìí inú wàhálà yẹn ni mo wà in fact ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ yín kan ni mo lọ sí kọ́ lè bàbí wọ́gbẹ́ nìyẹn one fifty thousand tó fún mi àná bọ́ọ̀dù owó yẹn jẹ́ bọ̀dì yẹ́ bọ̀dì orí ẹ̀ bàjẹ́ owó tó fún mi ò dáa. ó yá one cover cover this. Ah, kí ló jẹ́ náà. don't move. ẹjọ kí ló sọ ẹjọ ẹ má yẹ kí mo bọ ikọ́ mi ojú ẹ̀fẹ́ dàbí kó fẹ́ jọ bí ẹjọ rú ọ lọ káko fò ní dúró lọ́wọ́ mi ọ̀gá ẹ̀wọ̀ ẹ má wà lọ́wọ́ tiẹ̀. o ma ṣáìsì ẹ o ma ṣáìsì ẹ. yẹ yẹ kò lè dúró lọ́wọ́ mi ẹ̀wọ̀ ẹ̀wọ̀ yẹ kì í yẹ mo tọ̀ kò ní dúró lọ́wọ́ mi ni kò ní dúró lọ́wọ́ mi jọ baby police yóò fẹ́ lọ. no no no the police in touch kí ló ń sọ jáde tí ò ń létí ẹ̀ báyìí náà ṣé onílàkàyè ṣá o ò ní o o ò ní o o kọ̀rọ̀ pé ó ní ní o torí tó bá nílàkàyè wọn náà gbọ́ ẹ wọ́n lè bọ̀ mo wá rí i pé ó dàbẹ̀ ń pé O lè ní mo wá kì í lọ ó wá náà ń dúpẹ́. ọ̀gá mi ò ṣeré bí ó yẹ ń bọ̀ kò tó mú. bí méjì ń bọ̀ ó wá padà dé ó wá fún mi ní fò ó ní kì í ṣe inú ìtòhùn jí o kì í ṣe inú ìtòhùn jí o. ó lé ní wọ́n gan fúnra ẹ̀ tí wọ́n bá wọ̀ ẹ́ dáadáa ó kàn ga orí dàgìrì dọ̀ọ̀rọ̀ ó ga òní làkẹ́ ó dàbí òpónà. ẹ èmi lè mọ lójú. ojú mi ń ṣe fúnra ẹni ojú mi ṣe fúnra ẹni. àníkọ́ dàgbà dúró ẹ̀ ń sìn bá fi gbọ́ fọ́ orí ẹ̀ yẹn orí apẹ́ wa sọ̀rọ̀ ohun létí irú ẹni tó rí yẹn irí tó rí ọmọkùnrin yẹn ṣùgbọ́n àtẹni tó lè ra fóònù four hundred thousand kó wá fi tọrọ fún yàn irú fóònù hundred thousand ṣó lè rà ó lè ní ẹ ó lè ní ẹ ìwọ gan ló yẹ kó máa pè ní agbódegbà àwọn olè. mi ò jẹ ní o. títọ́j wọ́n ní agbépo lọ́dẹ̀ òjàlè bẹ́ẹ̀ tó gbà lọ́wọ́ ẹ̀ ah. bẹ́ẹ̀ bá wá rí fà wá gbé mọ́tò wá tẹ́ ẹ̀ mọ́ bí tó ti wá mọ́tò tó wọ́ọ̀tì five hundred thousand one hundred thousand two hundred ẹ̀ máa rí ó cheap ó cheap ó cheap ẹ̀ ra láptọ̀pù láptọ̀pù tẹ́ ẹ̀ mẹ́ńtó ní torí pé ṣíp ẹ kóra yín sínú ìṣòro look tó o bá bọ́nu eléyìí tó kó rẹ̀ sí o ìyẹn tó o bá bọ́ ń bẹ̀ o wàá fi ṣe ẹ̀kọ́ fún gbogbo àwọn aláìní làkàyè tó kù bíi tiẹ̀ tó jẹ́ pé nǹkan ọ̀fà nǹkan ọ̀pọ̀ nǹkan nǹkan wọ̀bìà nǹkan olè nǹkan káríkájágbà nọ́mbà so you know what ẹlẹ fún tíṣà. ẹsẹ ọ ẹgbẹ òkú gbàtẹ ìsọ ẹgbẹ mi ò sọ̀rọ̀ àlọ ẹyà mọmọ sọ sí yìí o ẹjọ bí ó lọ bàbá aziz bàbá aziz. báwo eré ṣe mọ orúkọ ọmọ mi. ẹ mú mọ ìmọ̀ pretend bàbá aziz. ẹjọ ẹjọ ẹ bẹ́ẹ̀ sábà mi lọ. respect yourself. gbogbogbogbogbò. kúlà kúlà ìjà ìjà ìjà ẹjọ. you are a criminal. you are a criminal. sister mi is good. sister mi is good. polu oníranu ṣọ̀pọ̀nà tó ń pè náà ni olóde ó mọ̀ jàdú adé ó mọ àṣìṣe ó mọ góòdì. ọjọ́ yẹn ló máa gbà tí n bá béèrè owó mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. oṣù bá mo fẹ́ gbowó mi. oṣù bá mo fẹ́ gbowó mi. oṣù bá mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ.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 Samu Alájọ. Samu Alájọ. Samu Alájọ. oṣù bàtọ́ fún Alájọ. oṣù bàtọ́ bá mi gbówó mi Sàámú Alájọ. oṣù bàtọ́ mo fẹ́ gbówó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. la fi bẹ̀rẹ̀ máa ma jẹ́ ká fi ìjà parí o. Magbo Magbo owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. Magbo Magbo owó mi. Èrè lójú owó orí wálé ríre.